الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد أنا بيرسي بيري كابون سي على يا مقولون تداتو أنا نكون توان وايتو مقولون أني توان ينادي النبي صلى الله عليه وسلم yóò lọ sínú àwọn tíra tí wọ́n kọ à ń pè wọ́n ní kútubù ọ̀rọ̀ ibẹ̀ hadith sàwọn máa ń sàlàyé àwọn gbólóhùn tó bá le tó bá le tó wá nínú hadith ìbẹ̀lẹ̀ yóò ti rí tó nínú ní nìháyà libnil athir ẹ bá lọ bẹ̀rẹ̀ rí nǹkan tẹ̀ wọ́n lò. akwụkwọ kó àwọn kó yẹn lẹ́kọ̀ọ́ online kò túmọ̀ sí ká máa ba kí ó lati ẹ láti lọ lé kí láti ma sí pé báyà can learn everything látara online now. níbẹ̀ ni pé ṣé wọ́n bá ń pe ọ̀dà lórí rédíò ọ̀ pé àwọn ń dọ́rọ̀ fún ọ̀rọ̀ lati ìsọ̀rọ̀ lórí rédíò pé ṣé ó tí ìpèpè yẹn bá ṣe dédé àsìkò àsìkò sọláàtì lọ́dọ̀ wa a máa dáhùn àmọ́ tó bá yẹ pé àsìkò sọláàtì ò tí ì wọlé lọ́dọ̀ tiwa àní dáhùn akẹ́kọ̀ọ́ àti bí ìgbà tí ẹni tí ń pèpè fún sọláàtì yẹn ó ń kọ́ bóun sì máa pèpè fún sọláàtì àní dáhùn àfi tó bá ṣe pé àkókò sọláàtì la bá ama gbogbo ògbà yóò wù wọ́n bá dárúkọ ànábì muhammed sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ a gbọ́ látẹnudẹ́nu ni a gbọ́ nínú ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ni àbí amóhùnmáwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kó sọ̀tà wa lọ dárúkọ ànábì sallallahu alaihi àwọn sọ pé sallallahu alaihi wa sallam náà. kò yé mi. ọ̀kọ́kọ́ kò sọ̀rọ̀ kan tí ń jẹ ríẹ́ríẹ́ ìmọ̀ ìṣe tuntun dípò pé èèyàn sọ di tuntun ṣòbí ní sọ́ọ̀bù náírà ti ṣe jẹ́ láti sọ yẹn jẹ́ ó sì ni ṣé àwọn ilé náà. ló máa ń tó ọ̀rọ̀ láti ọ̀dọ̀ eh, ọ̀rọ̀ ìmọ̀nà láti ọ̀dọ̀ ẹlòmíì tó ń jẹ́ pé ẹni eh, ẹni tó ń ṣe gbogbo kò dá àdá wà lọ́wọ́ sí i. tó bá pé ẹni tí ó ń fi yín mọ̀nà sòwò bá ní àwọn àìdá tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ó ní àìdá tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ bí kí wọ́n jálá lẹ̀ kí lẹ́yìn fẹ́ gbọ́ mọ̀nà lọ́dọ̀ rẹ̀ sí

because àwọn tí ò lẹ́sìn ṣe ló máa ń sọ gbogbo eléyìí ṣe yàn náà ní gbogbo yín ẹni tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run fún yín sọ̀rọ̀ ọlọ́run ti sọ fún yín ṣé òun ní kẹ́ wá wọlé tó ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìgbà tí ìsìnkú àwọn èèyàn fẹ́ tẹ̀lé ní tó fẹ́ sọ náà wọ́n fi máa wò pé a fẹ́ máa wo òun náà lára òun náà lára tẹ́lẹ̀ ń jágbó ṣe jẹ́ jáde ìgbóná àwọn àṣà àwọn Yorùbá tí ọ̀lọ́lọ́ ń sìn yẹn. kò yé mi. àmọ́ ẹ sọ pé ńgbà tí yẹn bá wà ní sòjòdì sọ̀látù jànáza sí i. kéèyàn ṣàdó àfọ́bì tèèyàn tí èsì sòbí èèyàn ló kú nìyí. ṣèbí sọ̀látù tá à ń ṣe sókù lára pàtó òkú kan lára pàtó sáà lè ṣàdó àfún bàbá wa a ní ṣàdúrà fún bàbá tiwa gangan bàtà ṣàdúrà fún gbogbo òkú mùsùlùmí tí wọ́n ti kú ṣáájú ní rárá ìdí lárúbáwá náà ni tí ìbá ti gbọ́ ẹ̀ dákẹ́ náà ni so ẹ máa pé gbogbo eléyìí ẹ ṣàwáwí rárá síbẹ̀ yìí tí ẹjọ́ ọmọ yorùbá náà ni ẹ lọ kọ́ english tẹ́ máa sọ tẹ́ tún máa yín ahọ́n yín tẹ́ máa ṣèṣe gbóyìnbó lẹ́yìn england wọ́n bí yín sí àbẹ́ẹ̀kọ́ tó ń torí pé eléyìí wọn fẹ́ fi jẹun èyí so ẹgbọ́dọ̀ lọ́kọ náà ní eléyìí jẹ́ bó ṣe jẹ́ there is no any excuse whatsoever nínú ẹ̀sìn wa kọ́ máa sọ yorùbá ń bẹ̀ ọlọ́màjẹ ẹ jẹ́ ká lọ yé wa o islam kìí ṣe bí ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn paul ẹ̀sìn ọmọlẹ́yìn paul ní ìsìn ẹ̀rí tí wọ́n á kọ signboard wọ́n sọ pé tọ hausa service yorùbá service english service so àwọn eléyìí àlọ́ ni wọ́n ń pa fúnra wọn irọ́ ni wọ́n jọ ń pa fúnra wọn ẹ̀sìn tiwa èdè tọ́lọ̀ ń pa fìfẹ́ nu ibikíbi ẹ lè bára yín láyé wò bá lọ sínú gbó wò bá lọ sínú gbòòrò wò bá lọ sínú yìnyín gbogbo bí tó bá ti rí mùsùlùmí rí pé tí wọn náà sọ làwọn náà sọ ṣùgbọ́n àwọn olùmọ̀ á sọ pé àmì ntó lè mú káwọn mùsùlùmí ọ̀ṣọ̀kan bí èdè tá à ń fi ń sin lọ́hùn yìí kò tún sí yàtọ̀ káàbà wájọ́ kù anabi wa jọ kan alukurani wa jọ kan gbogbo ẹ̀yà tẹ ma mùsùlùmí láyé o allahu akbar ni wọn fi máa bẹ̀rẹ̀ sọlá asalaamu alaykum náà ma fi parí ẹ tó gbogbo ntọ́ wa tún ajẹ́ mọ́ níta wẹ̀rù kú níta tún gbà wá láyé kó alẹ́ sọ ní forí kalẹ̀ èdè lárúbáwá náà ni akọ àmà akọ àmà lẹ́yìn náà nǹkan mélòó ní bùkátà kíkọ́ ọ̀ma lédè lárúbáwá kọ́kọ́ lọ́tí kìtì tìbọ̀wé tó fi bẹ́ẹ̀ lọ́nà tó fi ṣàdúrà tó fi ṣe kínní náà mo hàn sọ pé dandan kọ́ pédè lárúbáwá kò fi ṣe ilé ayé rẹ kò fi ra búrẹ́dì lọ́dọ̀ yóò búrẹ́dì kò fi ta mílíkì fẹ́ni jọ́ ra mílíkì lọ́dọ̀ rẹ wọn sọ pé kò fi ra aṣọ kò fi dáṣọ sọ́rùn torí tó bá ti dédé lárúbáwá lọ bá ti ra aṣọ nǹkan tọkọ ọ̀wọ́ kò sẹ́ni tó sọ fún ọ sọ ẹ̀sìn tá a fẹ́ wa kò sí excuse whatsoever láti wá máa fi Yorùbá ṣàdúrà nù sọ́lá ọlọ́run má jẹ bá dé England ní àbí ẹ̀fẹ́ kan ní Nàìjíríà náà ni sọ Yorùbá sì ni sọ ni sọ ẹ wá fẹ́ sin tó wájú ọlọ́run sọ pé sí ọ ni ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀kọ́ náà. náà máa ń fẹ́ ẹni tí ọba ti gbọ́ English rẹ̀ láàrin ní ìsìn sẹ́ni kan bá gba ìwé ẹ̀rí kan ó lóun ní dìgírì dìgírì yẹn ẹ ẹnjìnírìn ní but Russia ló ń ti kọ́ wọ́n á sọ English ti kọ́ á dáná <laughs> wọ́n kà gbé òfútu fẹ́ tẹ pálí lé lọ́wọ́ àbẹ́ ẹ̀kọ́ ni ha tó o tó bá tẹ̀sán á lọ jẹ́ kékeré ó lòún ti lọ kọ́ ó tún gba dìgírì wọ́n á dàn wọ́n á sọ English ti kọ́ sẹ́ẹ̀ máa rẹ́rìn àbẹ́ rẹ́rìn.

ọjọ́ bó ti ṣe jẹ́ jàre náà. oníbèrè béèrè pé àwọn ní peptic ulcer tó bẹ̀rẹ̀ serious gan pé àwọn ti gba pápá náà ọ̀gbọ́n ìdílé kan ó ti wá lé wọn lè gbà wọn. kò sí wàhálà ètò kù insha Allah nínú Ramadan tí wọn ti gbà látàrí ulcer tí wọn ní dà wọn láàmú wọn sì ròyìn ọjọ́ tó bá jẹ́ tí Ramadan bá ti lọ wọ́n máa san lóòrèkóòrè láti gbàdégbà títí tí wọ́n fi san àwọn gbèsè yẹn tán ọlọ́run àbó ṣe rọrùn fún un. ẹnitọ́ ẹni tó ń bóbìnrin gbé ẹ sọ pé kò ṣègbéyàwó nù <laughs> ẹni tí ń bóbìnrin gbé lọ́nà àìtọ́ bóò ló sì lè sọ ìbágbépọ̀ rẹ̀ pẹ̀lú ìyàwó òǹdè ńtọ́tọ́ wọ́n lọ sọ igi ní lónìí kó tó dọ̀là gbogbo ní tó sì yẹ kó ṣe bíi kọjá pé bàbá ọmọ ló fọmọ fún un ó sì sọ jáde gbangba wálé àpé òun fọmọ fún un níyàwó òun náà sì sọ pé òun gbà á níyàwó ẹlẹ́rìí méje ọ̀jẹ̀rìí sí i yóò sì san sọ̀dá pé wọ́n ìyàwó di ìyàwó rẹ̀ lónìí gbogbo tó ti síwájú yẹn sàfà ni wọ́n máa ń pè lábẹ́ òfin ṣẹ̀rí àzínà ẹjọ́ ń gbé pẹ̀lú obìnrin láì ìdí láàrin zínà ni kò sádọ́gbọ́n sí ẹni tó ti bímọ fún ni ó kó lálẹ́ ẹni yóò bá lẹ́bù lélẹ̀ ṣẹ̀rí àlẹ́bù àlè rẹ̀ lẹ́jọ́ ń gbé tẹ́lẹ̀ ó ẹsẹ̀ wá di ìyàwó rẹ̀ ní báyìí náà. oníbèrè bèrè pé kí àwọn ní wọ́n pèpè fún káwọn èèyàn kóra jọ wá ṣe Quran torí pé wọ́n fẹ́ ṣàgbà fún òbí àwọn tó ti kú. ẹni tí bàbá àwọn bá pè fún àdúrà bídà so bí gbogbo yẹn wá ká sókè Kúránì nítorí bàbá tó ti kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáà lè takò wọn dáadáa ẹ sọ fún wọn bọ̀ pẹ̀lú ahọ́ntọ́lẹ̀ láhọ́ntọ́lẹ̀ àdẹ́dàlẹ̀ nìkan yìí ó takò súnà nàbà Muhammad sallallahu náà ni fẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí kẹ̀ táwa ń tọrọ ọ̀kẹ́ fún ọlọ́wọ́n bá yìí náà ló ti kọ́ wa ọkọ rọ́bì rahamuhuma tọ́mà rọ́bì yá ni sọ́hìrà pẹ̀sẹ̀ ìdìbà tẹ́yìn bá gbégbá bí tẹ́fẹ́ gbégbá yìí kò sínú ìlànà àwọn sẹ́lẹ̀fọ̀ ọmọọmọtò sọ́ọ̀lẹ̀ yàtọ̀ sí eléyẹn màsí nǹkan tẹ́fẹ́ ṣe tó ti já dàda lẹ̀ bá mi ẹ̀ má dà wọlé o nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa so kọ́mọ̀bà wa di tí wọ́n tún fi sọ yín lóko padà ọbẹ̀ tàkẹ́ máa ra gbalẹ̀ tọ̀ pẹ̀lú ahọ́n tó lẹ̀ bàbá yín gbọ́ pọ̀ gbọ́ kí kò sí lọ́wọ́ tí ń mọ̀ torí pé ẹ̀yìn ti ṣàlàyé fún un but bàbá ò ní lẹ́nu láti wá máa bọ́ wí láti wá pàtẹ tiẹ̀ síwájú gbogbo èèyàn yòókù pé àpékọ̀ dáhùn àkúkú mọ́rí ibú tó gbà mẹ́sìn àbí òye wa bọ́ bá gborí ibú mẹ́sìn bórí ire lọ́gbà mẹ́sìn ó ti ṣàlàyé fún un àbí òye so àìsàlàyé náà ló lè bí ìkùnsínú àbí ẹnu ń tèmi ìlẹ̀ ìsàlàyé fún bàbá wa ẹ̀rú máa bà mí ẹ̀rú kí ni ń bọ̀ ìgbà tí wọ́n ti mọ òdodo lódodo sọ́n fẹ́ kí bàbá tiẹ̀ náà kọ́ mọ́ mọ òdodo lódodo kí ló gbé òun wá lé wọn ní sáyè wà fún àbúrò ìyàwó kọ́ máa dáná fáwọn oúnjẹ ìgbà yòówù bóyá àbúrò ìyàwó yẹn gbọ́dọ̀ wọn bóyá àárẹ̀ ń ṣiṣẹ́ ìyàwó bóyá ìyàwó ò sí mi kò ń dálẹ̀ àkọ́kọ́ ìyàwó lọ fẹ́ àǹtí lọ fẹ́ kìí sàbúrò lábẹ́ òfin ọlọ́run kúmá kọ̀tọ́ pé ìwọ. àti irú àbúrò ìyàwó rẹ ẹjọ á máa wà lábẹ́ òrùlé kan náà nítorí pé ìwọ nísìnyí lódodo ìwọ ní àbúrò ìyàwó rẹ jẹ sí ọ ni pé jíjẹ ìwọ rẹ kìí ṣe láéláé ó ṣeéṣe kọjá pé ìyàwó rẹ kù kọjá pé ọlọ́padà fẹ́ ọmọbìnrin yìí ó ṣeéṣe kí ìkọ̀sílẹ̀ rẹ àti kọjá yìí pé ìwọ ló tún padà wá fẹ́ àbúrò rẹ̀ báwọn òbí rẹ̀ bá gbà láti tún fi fún ọ torí àwọn olùmọ̀ọ́ sọ pé gbogbo ẹni tí dídé ìwọ rẹ̀ fún yàn tí ò bá ti jẹ́ ọlọ́gbọ́n gandan ti láéláé ọ̀yẹ́ ká máa sọ̀ra sí láàrin wa táwọn torí pé imú ẹlẹ́dẹ̀ yọ padà wọ gbà ẹ̀yin náà ti rí gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ láyé nìsín àbúrò ìyàwó ń gbé ọ̀dọ̀ àǹtí rẹ̀ nílé ọkọ tiẹ̀ ọkọ wa jẹ kó fún ìyàwó tiẹ̀ lóyún ó tún fábúrò náà lóyún ìmọ̀ye incident yẹn ni torí de eléyìí lẹ́yìn náà látètè kọ́kọ́ sí kí ló fẹ́ bí ká sọ fún àbúrò ọmọ tá a fi lọ́kọ kó na ọmọ lọ gbé pẹ̀lú ẹ̀ àwọn àfisọmọ ìyàwó pàdé sí pé àwọn ò lágbára tá a lè fi tọ́ wọn kí là ń wá fà sí wọn lẹ́ni tí ń wá fà ń wó fù ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ọkọ àǹtí yóò máa bá àbúrò ìyàwó rẹ̀ yóò máa bá sùn fún tí ó ti lé lọ́dún méjì táǹtí ò ní mà tí ìgbọ́ra ẹni yí orí bó ti wà láàrin ọkọ àtàbúrò ìyàwó rẹ̀ pé kò gbọ́dọ̀ jẹ́nìkan kan gbọ́ o kò gbọ́dọ̀ jẹ́nìkan kan gbọ́ síkírìtì lélẹ́yìí gbọ́dọ̀ jẹ́ láàrin àwọn á síkírìtì ránù tó omi tó bá yíwọ́ náà lẹ́gbọ̀ọ́ tó bá doyún gbogbo ọgbọ́n tó ń dá sí ọgbọ́n òmùmá so àsìmọ́ pé bí ibì kan náà làbúrú ti bẹ̀rẹ̀ lọ ń dáná fún wa ní kí á ní tó wà ń bẹ̀ ok wọ́ gẹ́gẹ́ bí kúùkù torí ẹ̀ kọ̀tọ́ káfá ìgbàlù rẹ̀ rárá rárá ní ìjọba òsì. wọ́n ní báwo ni láti ṣe rí ní àsìkò covid nineteen tó ṣẹlẹ̀ báwo la ṣe ṣe lóde ìgbé wa. ọlọ́run ẹlẹ́dàá bá ti ká dára ṣébí èsì máa bẹ̀ náà nù títí ọjọ́ ọdún ìsọgbọ́n tá a gbọ́n mọ́ ìsọgbọ́n tá a gbọ́n mọ́ àkọ́kọ́ eid ara nítorí ojúṣe wa ńlá tá a ṣe lọ́jọ́ ọdún nù nítorí pé tá a bá ti ṣe sọ láti rà eid kí ni èèyàn fẹ́ sọ pé ń dùn mọ́ẹ̀ àgbẹ̀ ṣe àkànwọ́sọ tuntun ọwọ́ bàtà tuntun ṣe náà ni ó túmọ̀ sí pàǹsọ̀dùn ìyẹn wo bí mùsùlùmí bá lọ sí eid tí ó rà mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ìtọ́jọ yọ mọ́ra wọn sínú wọn jọ dùn ó dàbí ìgbà tó ṣe pé ó wò kán ti pẹ́ láàrin èèyàn ó wá tú ó wá lálàáfíà irú dùnú tọ́lọ̀ wọn máa fi kó sí àwọn mùsùlùmí lára tó ṣẹlẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ wọ́n ní ká máa lọ yíjú wọ́n ní ká máa ṣe júmọ́ àwọn ọ̀fẹ́ ká péjọ àwọn ọ̀fẹ́ ká ṣe kí n tọ́ kó lọ́wọ́ sá máa sọ wa kó máa là wa tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ á sì sọ láti là éèdì nílé wa àkọ́kọ́ nítorí pé ẹni tí ò bá sọ láti là éèdì nínú òfin ṣẹ̀ríyà wọ́n lè san padà ìyapa lọ́kàn án láàrin àwọn olùmọ̀ pé báwo ni ó sì san padà láàrin ẹni tó sọ pé rákà méjì náà ló ti àti ẹni tó sọ pé rákà mẹ́rin ló ṣe bì tẹ́bá gbé sórí ẹni tó sọ pé rákà méjì ló ṣe á rí ti máa ṣẹlẹ̀ sí ọ̀kan náà sọ̀hábà Anas ibn Malik radiyallahu anhu níbi tí ó ti bá rí i wọ́n máa ń kó àwọn ìyàwó ọmọ gbogbo wọn jọ yóò wá pé abdullah ibn abi utba mawulẹ ẹrú rẹ̀ ní tẹ́lẹ̀ àmọ́ ti bọkùn ẹrú lọ́rùn rẹ̀ yóò wá ní kó a sì lè má mú fa so wọn ti ṣe sọláàtì làyè pẹ̀lú àwọn Allahu akbar tá a máa ṣe yẹn Allahu akbar méje pẹ̀lú takbiratul ihram ní raka alákọ̀ọ́kọ́ mẹ́fà pẹ̀lú takbiratul qiyam ní raka kejì so wọn máa ṣe báyìí kò á ní sọ kótó bàmí ètò túmọ̀ sí pé oníkálukú wa náà lè rìn inṣàlá tó bá kó àwọn ará ilé jọ kí ẹni tó máa kí ó kó síwájú kó so ìmáàmù yẹn káṣí rákà méjì sabbih isma rabbikal a'la lẹ́yìn suratul fatiha ní rákà alákọ̀ọ́kọ́ hal ataka hadithul ghashiya lẹ́yìn fatiha ní rákà ẹlẹ́kejì tó bá ti ṣe bá kó sí wàhálà eléyìí jẹ́ tó ti ṣe jẹ́ kò sí kútúbà kankan tó ká ṣe bẹ́ẹ̀ nínú ilé wa ilé ìjọba sí náà bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́tọ́ bá ti ní garanti pé coronavirus ò sí lọ́dọ̀ ẹnìbọ̀dì. nígbà tí. wọ́n ní sọ́tọ́ kí obìnrin kó fún ọmọ rẹ̀ zàkà dáadáa nítorí pé kìí sọ̀rọ̀ ẹ̀ lórí obìnrin kọ́ bọ́ọ̀mù àmọ́ ọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ lórí bàbá kíkí kọ́ bọ́ọ̀mù rẹ̀ torí rẹ̀ àwọn ẹ̀yà wa tó máa lówó tó máa yọ zakat àwa gan la lẹ́tọ̀ọ́ sí jù àbí òye wọn yàtọ̀ sáwọn bàbá wa o àlẹ́tọ̀ọ́ sí zakat bàbá torí pé kìí ṣe sàrà lọ́wọ́ láàrin wa àti bàbá wa wọn á ní tóbìnrin máa ń sọsọ láti tàràwé ìpẹlọkọ tó bá ti wá rè ọ̀hún só lè jókòó kò bá àmọ́ jẹ́ pẹ̀lọ́kọ pẹ̀lú anybody tó bá ti lè dúró dúró títí tó bá rè ọ̀ ó jókòó kódà kó ti kórè sọ láti náà lẹ́wà ó jókòó nígbà tó bá tó sinmi tán wàá tún dìde lọ bọ́ pọ́ńbì tọkọ bá wà náà tó bá sì lè tẹ̀síwájú pẹ̀lú kó dìde lọ bá àfi níjókòó ọmọ bá lọ níjókòó náà. wọ́n ní oníbèrè ní pé báwo ni a ṣe lè ṣe yàrá lórí sọ́lá tí àṣetán bá ń dà wá lánàá lórí sọ́lá. أعوذ بالله من الشيطان الرجيم أنسيتو سابوس أعوذ بالله من الشيطان الرجيم أنتو سابوس أعوذ بالله من الشيطان الرجيم أنتو سابوس يقول لا النبي محمد صلى الله عليه وسلم كل شيطان هو ó ń dá anabi sallallahu alaihi wasallam láàmú lórí sọlá ó tún gbé náà lọ́fẹ́ dálọ́ anabi sallallahu alaihi wasallam anabi sì fún lọ́rùn a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim náà. eléyìí ọba sọ láti jẹ nítorí gbogbo nǹkan tó bá ti jẹ kíkẹ́ a máa sọ ẹ̀yà aró rẹ̀ nínú sọlẹ̀ tá a bá wí láyè tí èsà yìí rẹ̀ ọba sọ láti jẹ tẹ́bí àti màpá ní tẹ́ bá bẹ̀rẹ̀ sọ láti ní ìsìn tẹ́ bá ṣe dùn áwòlè sèftà ẹ ṣe àlè sèáàlà kẹ́tù ṣe bàtúmọ́là kẹ́tù wá ké fàjà. ṣé yóò wù àwa náà ká pé singlet la fi wọn jọ lọ sábà ti lè dáhùn nítorí pé gbogbo olúbẹ̀rẹ̀ yẹn ń túmọ̀ sí pé àìlákàtì fọlọ́ọ̀nù lódodo lábẹ́ òfin ọlọ́run islam gbà láti sọ̀láàtì pẹ̀lú aṣọ ẹyọ kan tí abala kanu rẹ̀ bá wà lórí èjìká wa singlet alápá janja tó bá jẹ́ pé a bá wọ̀ tó sì wálẹ̀ tó bo ara wa dáadáa débi tí ṣòkòtò wà láti ní garanti pé kò ní máa sí nígbà tá a bá rúkú àtìgbà tá a bá forí kalẹ̀ kò sí wàhálà lẹ́lẹ̀ ti ṣe sọ́lá ṣùgbọ́n ẹ̀ nítìjú as far as òfin sọ́lá is concerned wọ́n sọ pé o ò ṣe sọ́lá tì ní o as far as lílẹ́kọ̀ọ́ is concerned wọ́n sọ pé ọ̀lẹ́kọ̀ọ́ nítorí pé ní ìtẹ̀yìn ẹ̀wọ̀ wọ̀ ní ìsìnká pé àlejò kálámà lẹ́nu lẹ̀ nílé yín so ẹ̀yin wọn abẹ́ lọ da lóhùn but singlet lásán àti ṣòkòtò lọ́wọ́ àlára yín ṣé aró tì yín àbí òní tì yín ọ̀la aró tì yín kó wa lọ pàdé rẹ̀ pẹ̀lú singlet báwọn so èèyàn séèyàn nù kátó wa pé rọ́pùlà àrèmí tí wọ́n sọ pé anabi sallallahu alaihi wasallam ní innal musalli idha qama yusalli fa innama yunaji rabbah tí olùsèsọ láti bá dúró tí ń sèsọ láti ń ṣe ní bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ wá wò bá tí èmi fẹ́ bá sì fẹ́ báyà sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ mọ̀ pé múra lọ ẹ fi lọ́fíńdà sára ẹ fọnu ẹ ṣe gbogbo ẹ torí ẹ fẹ́ súnmọ́ ọ̀rọ̀ jẹ́jẹ́ wọ́n sì ẹ fẹ́ súnmọ́ torí kọ́ mọ̀ pé kíní kan rùn lẹ́nu ṣùgbọ́n àwọn àyè wọn gbé singlet lásán ń ti kún wájú àti ẹ̀sùn kó singlet tó wá tó ra jẹ́ alápá gúngùn náà ọkàn wà mánẹ́jẹ́bù díẹ̀ ni ẹ̀hìn torí pé báàlì tó ń wọ ọkọ̀ náà ò tún ní fẹ́ẹ́ fẹ̀yìn pàdé wọn kí ló dé tó fi gbẹ́ pé èèyàn tá à ń rí là ń tijú ọwọ́ pa kàn rọ́lọ̀ àtijọ́ ọ̀lọ̀ pápá lásìkò táwa wà ń bẹ̀ ò lẹ́skíùs bíi táwọn èèyàn àgbà àkọ́kọ́ torí ẹ̀ náà la sọ pé kọ́tà kò fi hàn àmọ́ ò lẹ́síọ̀s nítorí pé nígbà yẹn ẹ rí i pé nígbà tí sọ abẹ́fẹ́ béèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé tí a lè ṣe sọ láti pẹ̀lú aṣọ ẹyọ kan lára Ànábì wa ní irú béèrè wò ni ṣé ètò pọ̀ dùnú yín níjọ aṣọ kan lọ láyé ni n túmọ̀ sí pé nonsense question sáà nìkan lọ jalè torí kẹ́ ẹ lè ra aṣọ méjì ṣe sọ láti tó o nídìí láti béèrè irú béèrè yìí ṣé ètò pọ̀jù nínú yín wa níjọ aṣọ kan lọ láyé bí ìdáhùn tó ànàbì fún un lónìí nǹkan ìwádìí aṣọ tẹ ti abandon omi ìtútù ni ẹ ti wọrí omi ẹ̀kan lẹ wọrí láyé yín gbogbo ẹ̀ ń bẹ nú àpàtì tàbá fẹ́ ti sọ̀ láti àwọn á ní wọn ara aṣọ tó dáa wọ̀ à ń sì lọ bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ àwọn wa sọ pé à ń pọ̀ lọ́nkọ̀ dáhùn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin. yá bani adama khudhu zinatakum 'inda kulli ma ọlọ́run sọ pé yá bani adam gbogbo ẹ̀yọ́ máa nẹ́bí adam tó ti kọ́ àwọn mùsùlùmí ní máa ń ṣe sọ́lá ẹ sọ̀sọ́ yín kí ẹ tètè bá fẹ́ wọ mọ́ṣáláṣí lá gbogbo gbàtẹ́ bá fẹ́ ṣe sọ́lá àmọ́ gbọ́ jẹ́ pé mọ́sálásí lọ́wọ́ pọ̀ jù pé kẹ́yìn ọkùnrin ó ti lọ ti sọ̀lẹ́ àti tó bá jọra yẹn ẹ sọ̀sọ́. ẹ̀yẹn wo aṣọ alápá kúkúrú yẹn tó náà jẹjẹ làbí yẹ. àwọn míì wà sọ pé oorun là á máa fi sùn aṣọ oorun la kà fún ní ìsìn tó bá pẹ́ bá wá ẹnìkan lọ lórílẹ̀‐èdè ibi táwọn ti kàrú rẹ̀ fún aṣọ oorun gẹ́gẹ́ bí singlet ti wáyé náà tẹ́bá sálámà sí yọ yà lọ pààrọ̀ aṣọ ẹ yà dúró ṣẹ́jú mẹ́wàá lẹ́nu lẹ́kùn ni o kò ní gbé wá pàdé yín láéláé torí tìjú ni nǹkan tìjú ni tí aṣọ oorun ló lọ pàdé rẹ̀ ẹ wá wo singlet àmọ́ kíní jọ́ lọ́n kò jẹ́ ká pè gbogbo rẹ̀ ní pàápàá bó ti yẹ ká pè gbogbo rẹ̀ kò jẹ́ ká gbéga bó ti ṣe yẹ ká gbéga eléyìí jẹ́ bó ti jẹ́. oníbẹ̀rẹ̀ ìbéèrè pé tí ọmọkùnrin bá tó bá bímọ látara wọn gbọ́nà ìdìnnà nígbà tó jẹ́ kékeré wọ́n bímọ fún gbọ́nà ìdìnnà nígbà tó jẹ́ kékeré tó ìyá ọmọ sì ti wá gbọ́ wọn lẹ̀ fún òun sì ti wá gba ìsìláàmù fún pé ọmọ yẹn báwo ni òun sì ṣe ló ṣe ọmọ òun náà sì ni ọmọ yẹn náà ẹlẹ́gbẹ̀dẹ̀ ó ní. Eh, eh, ojú méjì ni àkọ́kọ́ ni pé kí lòun ń ṣe nígbà tí kò tí ì gba ìsìlámù tí abọ́gibọ̀ ọ̀pẹ ní àbẹ́sìn àwọn ọmọlẹ́yìn bọ́ọ̀lù ókè nínú ẹ̀sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù tí wọ́n bá bí ma bẹ́ẹ̀ sọ́mọ ni wọ́n bí nínú ẹ̀sìn wọn kì í ṣe nù sí wọn fẹ́ẹ́ bí òun náà lè rí. òun náà ti sọ àwọn bí ogun lọ́nà nìyí nígbà táwọn wà ní kékeré. ẹ̀ torí pé òun fẹ́ kí Islam rectify tó ń ṣe ni sàwa náà bí because ibi tí wọ́n ti ń bọ̀ ní tí wọ́n ṣe kìí ṣe ìyàwó wọn pè tó fi bímọ kò lè jọmọ lẹ́yìn ìgbà tó gba Islam mo rò pé yé wa tó bẹ́ẹ̀ ẹ má béèrè nǹkan tó akéde ẹ bá wájú yọ báyìí lọ́kàn jù àbí òye wa torí gbogbo àwọn tó gba islam láyé anabi sọlá àdìsọ àwọn òbéèrè bó ń bàbá ẹ ṣe bí ọ bó ní yẹ ẹgbẹ ẹ ṣe bí ọ fún bàbá ẹ àbí òye wa òfin bẹ́lẹ̀ o òfin bẹ́lẹ̀ kí tó wá pé ìlànà tẹ tẹ̀lé náà tẹ́lẹ̀ nínú ẹ̀sìn tẹ lẹ́sìn kìí sí ìlànà ọmọ òní jọmọ àmọ́ nígbà tí kálukú wọn ò kí ọ̀pá bọ inú ihò ejò nǹkan tí ọ̀dọ́ ọ̀yọ́ sí wọn eléyìí tó á béèrè báyìí tò nínú ìlànà tó ń gbà bọ̀ sọ́mọ ló bí ní àbọ̀mọ láǹgìdì náà. ẹlẹ́gbẹ̀rún wọn ní bí àwọn bá ní àbúrò kan fẹ́ pé wọ́n á ya ọmọ burúkú sí àwọn òbí kì í gbọ́rọ̀ sáwọn òbí lẹ́nu pé òun lẹ́ẹ̀dí bá sọ̀rọ̀ kò gbọ́ òun á yìn lójú pé ọ̀kan náà ló gbọ́ òun tó wá ń bá òun pé mo fẹ́ jápọ̀ ẹ̀bí bóò ní ọ̀sẹ̀ jama sẹ́ńbà ń bọ́ ọmọ tí ọ̀gbọ́rọ̀ wò ṣéjà kan ẹbí ń bẹ́ẹ̀ ẹ́ gbogbo yín náà lẹ́jọ́ bá wí bàtà tẹ́ bá yàn lódì ṣé yíyan ọmọ rí eléyìí lódì tó ti dàgbà dáadáa ni tó fi lè válò yíyan lódì tó bá tó kò ti dàgbà dáadáa kò ní màtúmọ̀tẹ́ tó bá ti dàgbà dáadáa ẹ̀ mà tẹnu máa fún un pé àìgbọ́rọ̀ sóbì wa lẹ́nu yóò mú kí àjọṣepọ̀ ọmọ sí láàrin wa mọ́ yóò mú kájọṣepọ̀ ọmọ dàn mọ́ran mọ́ kò yí padà ẹ̀yìn alódì lọ fáábà kan tó bá jẹ́ mùsùlùmí ni jọ mẹ́ta ẹ tún padà ẹ tún máa bá ṣe tó bá tún yá ẹ tún ẹ tún bọ́ ẹ̀kọ́ jẹ́ fún jọ mẹ́ta míì títí tọ́lọ́run bó fi gbà padà náà àmẹ́ẹ̀ ní sáláì máa fi yé gbogbo gbà ìdí ìdí dàbí bọ́ ìkọ́tù rẹ̀ kéde pé torí pé ẹni tó jẹ́ torí ìwà tó ń nà. àdàdà ń wá tẹ̀sí owó tiẹ̀ owó ọkọ lélẹ́yìí tó bá gbárùn dáadọ́ lọ náwó ọkọ tó ń fi ṣe sàrà pé ọkọ náà gba aládá ń bẹ̀ òsì tí ní ìyọ̀ǹda tó fẹ̀ tó gbòòrò general permission kíké tó bá kó o sì fẹ́ fi ràn yàn lọ́ọ̀ni òun yọ̀ǹda máa mú ní owó nǹkan máa ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sọ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ gba o kí èso owó o nígbà bá tọrọ o ẹ̀jẹ̀ bó ṣe. ó lè wọ bẹ̀ tó àní ṣe àní ṣe rí bàtà bá kú ẹni tí ò ṣe alihamudulilayi lẹ́yìn ìgbà tó sin kó gbóhùn sókè òun ló pè fáti sàdánù yarhamukallah pàtó burú kẹ́yìn wọn sáájú pé ó sá alihamudulilayi mo wú ìyá àgbọ alihamudulilayi àwọn àti pè sọ pé yarhamukallah náà tó ń àwọn èèyàn míì náà wà ó wọ́n gbọ́ pọ̀ sọ pé alhamdulilayi àwọn oní sọ pé alhamdulilayi kò túmọ̀ sí pé wọ́n tún wá lẹ́ẹ̀kejì o alhamdulilayi kálukú bá ń wọ ọrùn kò wọn sàn gbèsè rẹ̀ ń jọ gbìnì nítorí pé nínú ẹ̀tọ́ mùsùlùmí lórí mùsùlùmí nù tó bá sín tó dúpẹ́ fọlọ́ kẹ́yìn ọ̀sàdùà ẹ̀yìn ọ̀hún àsàdùà fún ajẹ́pẹ́ sàn gbèsè ń jọ gbìnì. nà. ẹ̀kọ́ kínyìn náà nù gbàdá ẹ̀gbọ́ ẹ̀yìn ọ̀gbọ́ àmọ́ ẹ̀yìn náà wà á méjì sínú o ẹ̀sìn tó pàkíyèsí rẹ̀ ó sálámà ni torí pé mùsùlùmí dínkì ọ fún mùsùlùmí ọmọ ya rẹ̀ mọ́ sálámà ẹ̀gbọ́ ni a àgbọ́ ọ yẹ kó ọmọ gbóhùn sọ̀rọ̀ pé táwa náà bá gbọ́ tá a bá dá wọn yẹ kó dùn ọ́ náà. Eh, ìgbà tó bá jẹ tàbí tó tó jẹ tàbí lẹ́yìn ìgbà tó bá jẹ ìpàkó. ó bẹ yé ẹnìyẹn tó bá lọ sí sọ̀lá àti ìbẹ̀wẹ̀ tó ní sọ̀lá. ìgbà tí ó wá fa àtọ̀ yẹn jáde lára rẹ̀ gbọ̀nà ṣètọ́ni tí máa lò ṣé àlùfájàrí ti yọ àbí òtí yọ ń gbà náà àlùfájàrí ó sì ti yọ àtẹ̀tẹ̀ àlùfájàrí bá ti yọ sùyàmù ọjọ́ yẹn ti bàjẹ́ fún un ìmọ̀tò àtẹ̀tẹ̀ àlùfájàrí ó tó yọ ni kò sí ìpalára tí ó kó bá sáàrí rẹ̀ ju ikú ọ̀daràn ni lọ ọ̀daràn lọ fẹ́yàwó pèsè tí bàbá rẹ̀ ti tó fi bí ọ̀nà lọ fẹ́yàwó lọ so wọn á ní kọ wẹ̀wẹ̀ jánábà ó fi lọ sí sọ láti fàjọ ó gbé jánábà sí lọ́nà tó bá máa mà síbẹ̀ ó léwu tó bá máa mà síbẹ̀ ó léwu torí pé ewu tó ní ni pé àwọn olùmọ̀ sọ pé téèyàn bá máa mà ṣe sọ láti láì ṣàlùwàlá eléyìí jánábà ló tún á gbé lọ wọn ni yóò di kèfèrí ó léwu bàjẹ́ yọ wẹ̀ tó bá wẹ̀ ìgbà náà ni ó tó láǹfààní àti lè ṣe sọ̀lẹ́ àti náà. ẹ kí ló fẹ́ tìtorí rẹ̀ ṣe fídíò àgbàna ó yẹ ká máa mà torí ká má jẹ́ pé bóyá astampo kẹta ní ọ̀tọ̀ tó kò sí fídíò fún ẹni tí ọlọ́run ṣe sùyàmù Ramadan lọ́ràn yàn lórí ẹ̀ àyàfi ẹni tó ti dàgbà tó ti darúgbó kùjọkùjọ lọ́kùnrin àbí lóbìnrin tí ò lè ṣe sùyàmù látàrí ogbó oní ọ̀ma ṣe ìfún aláìní lóúnjẹ dípò ìkẹnuró tiẹ̀ abẹ́ni tí àárẹ̀ burúkú kan ṣe tó yẹ pé a ti jákàn nínú kó lè gbádùn. aka kàn pe pé eléyìí sáré ni wọn parí ẹ sàwọn eléyìí ló lè bọ́ aláìní dípò mò ń ma mo lóyún abẹ̀dẹ̀ gbèsè níbẹ̀ tiwọn wọ́n san padà láéláé san padà láéláé torí ọ̀ dá pété máa ń ṣèbèrè kẹ́ máa yan nítorí pé tí ẹ̀ bá yan sẹ́ni tí ọ náà tí ò òun lérò pé bóyá ẹni tó tọ́ kó ṣe fídíà ló fẹ́ ṣe òun wá dáhùn wọn á gbé a síbẹ̀ ti kọ́ rí síbẹ̀ tí wọ́n pẹ́ tó bá ló àbí wàá ń fọmọ lọ́yẹ̀ kó ṣe ẹtì kó bá wa lọ́dún púpọ̀ ọ̀ á ti ní ìsìn ẹtì wọn á sọ pé àbí òye wa àwọn èkó báyọ̀ a máa fọ́ náà hàn yàn síbẹ̀ tó bá pọ́ lóyún ni má tàn rẹ̀ jẹ gbèsè ń lọ́rùn ẹ̀ wàá san tọ́ba yẹ kó nǹkan ọmọ lọ́yàn ni má san rẹ jẹ wàá san iye ọdún yòówù ọba jẹ ẹni tí wọ́n tún to àwọn àbẹ̀rẹ̀ yẹn gbà wọ́n construct ẹ̀ báyìí pé ọdọọdún ìyàwó àwọn èèbọ́ lọ́wọ́ alóyún àfọmọlọ́yàn alóyún àfọmọlọ́yàn kókúrú àsìkò kan bọ̀ tí ò ní lóyún mọ́ gbogbo gbèsè ọdún gbọ́rọ̀ kí ló ṣe yọ san ọlọ́run ràn lọ́wọ́ so tọ́ba wa jẹ́ pé ẹni tó lẹ́tọ̀ọ́ sáti ṣe fídíò àbí arúgbó ńlọ kó oúnjẹ ogúnjọ́ àbí jù bẹ́ẹ̀ lọ fẹ́yàn kan kó sí wàhálà torí pé sẹ́rẹ́ ọ̀sọ́ yìí pé ọgbọ́dọ̀ jẹ́ yòǹkà ọjọ́ yẹn lòǹkà àwọn aláìní àbí wa yàtọ̀ sí tíyàn bá dára bí kéèyàn jẹ́ pé èèyàn máa ma jẹun lọ́sàn-án rọ̀mọ́dán kéèyàn máa bóbìnrin lò ẹni tó máa máa bóbìnrin lò lọ́sàn-án Ramadan wọ́n nìkan bọ́kùn lọ́rùn ẹ̀rú agbára rẹ̀ ọ̀ka àbí kọ̀ ẹ̀rú wọ́n ní soso yá mo méjì gbáko ní à o yóò kú o kò sí wàhálà ọbọ ọgọ́ta aláìní ọgọ́ta ń pè ní ọgọ́ta so eléyìí mẹ́wàá náà ní mẹ́wàá ọgọ́ta lọ́gọ́ta sàmà wàhálà lẹ́dín náà yóò fi kú náà hó fídíyàtún tọ́hámù mẹsàkín tọ́hámù mẹsàkín tọ́lọ́mọ bá wa sọ mbẹ́ ó bí yàpá láàrin àwọn fòkànhá nípa pé mẹsàkín jẹ̀mù tó wá lè fún aláìní ẹyọ kan ní fídíà gbogbo ojoojúmọ́ ní bàbá arúgbó tó lè fún èèyàn kan apá kan ló fòkànhá ló lè fún ọ torí ìtọ́jà ni kò fún aláìní lóúnjẹ kìí ṣe nọ́mbà tó bá ṣe nọ́mbà ni ọlọ́run náà bá dárúkọ iye nọ́mbà gẹ́gẹ́ bó ṣe dárúkọ àwọn nọ́mbà níbo mi a sì lè gbé wọn ọ̀dàkọ nọ́mbà sábẹ́ tí wọ́n pe nọ́mbà nítorí pé táàtì kò lè kò lè dípò sítì sítì ò lè dípò táàtì likewise táàtì ten kò lè sáàbù so ìgbà tó lọ́wọ́ bá wa ti sọ́ba ó túmọ̀ sí pé o bá fún yàn púpọ̀ O bá péyàn díẹ̀ kò bá sì péyàn gan sọ́dá ti jẹ́ aláìní. lọ́dọ̀ ìtàn tó fi nọ́mbà sí i tẹnitọ́ màmá báyàwó rẹ̀ ló lọ́sàn-án rọ̀mọ́bà sáábì tó serú ẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam ó ní òun òun ò lè òun ò lọ́rùn kankan tó ń lè bọ́kàn ẹ̀rú lọ́rùn ọrùn tó nìkan ló ní wọ́n ní ọ̀dà ó sì sùn yá mọ̀sùn méjì gbáko ní tẹ̀lé ńtẹ̀lé náà ọwọ́ ọgbọ́njọ́ náà ló gàgàrà ohun tó ń fi tún lọ báyàwó òun lò yìí bẹ́ẹ̀ bá tún lóṣù méjì gbáko ní tẹ̀lé ńtẹ̀lé bó lóhùn tó tó ní lùgbọ́ lọ òun ò lè dé ọ̀dà lọ́wọ́ oúnjẹ tó fi fún ọgọ́ta aláìní ló ń jẹ òun ò ní kálíkálù ọ̀dà orí rẹ̀ wọ́n wà bá sì gbé dẹ́bínú eh, wa fún anabi sallallahu alaihi wasallam anabi bá ní kí wọ́n bá wọn ntí yọjẹ oúnjẹ tí wọ́n fún ọgọ́ta aláìní torí kọ́ aláìní kọ̀ọ̀kan wọ́n máa fún ní múdù méjì méjì múdù méjì méjì so ẹ máa pé ọgọ́ta aláìní múdù méjì méjì méjì ó di one twenty ọgọ́fà ńgbà wọ́n wọ́n fún tán wọ́n ní kó lọ gbé fún aláìní lọ́wọ́ ní ànábì sọ̀rọ̀ bá rí sọ. àti òru àti ibú Madina kò sẹ́ni tó tálákà tó àwọn ará lé o. aláìní bá ní ọ̀nà kò burú máa gbé lọ. ètò àlàó ló máa sọ pé ọ̀dàrọ̀ ó sì tún jèrè bọ̀ wáyé. so torí di eléyìí bá ẹnì kọ́ lọ ń pè ní sixty bọ́tà bá dé rẹ̀ ńkọ́ òun náà ló tún gbé lọ. so lẹ́yìn ìjà bó ṣe jẹ́. wọ́n ní kí obìnrin bá wà tó ń lé nǹkan oṣù rẹ̀ ń ṣe ségesège ó gbé ọ̀nà mi yóò rí bẹ́ẹ̀ kan láì dìbò nínú ó wá ní ẹ̀bùrù ní ọjọ́ kan ó ṣáà ṣe sùúrù fún ọjọ́ méje ó ṣe lẹ́yìn ọjọ́ keje. ọjọ́ méje yẹn kò rí nǹkan kan. ó rí Eh, obìnrin tí nǹkan oṣù rẹ̀ tó bá kọ́ wá lónìí kò wá lọ́la kò wá lọ́túnla ọjọ́ mẹ́rin ló tún wá kò wá ń jọ márùn kò wá ń jọ mẹ́fà ọjọ́ keje ló tó tún wá eléyìí wọ́n máa ń sọ pé yóò ti tàlùfẹ́ pọ̀ tàlùfẹ́ pọ̀ náà ni pé yóò máa yọ àwọn ọjọ́ tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá wá yóò máa yọ àwọn ọjọ́ nìkan ni wọ́n máa kà á fún pọ̀ ń tẹ̀ nǹkan oṣù àwọn ọjọ́ tó wà là láàrin tí ẹ̀jẹ̀ òfin wà wọn yọ kà á fún pé inú ìmọ̀ra ló wà ètò túmọ̀ sí pé ijọ́ tí ara rẹ̀ tó bá mọ́ tẹ́jẹ̀ ọ̀jáde yóò sòsò yá níjọ́ tẹ́jẹ̀ bá ti wá ni ò ní sòsò yá tí máa ń tẹ́ ń bá a lọ yọ̀ jà wọ́n wá ní kì í sábà ti ségesège àfi nítorí àwọn sábàbí nínú àwọn sábàbí yẹn wọn náà gbọ́dọ̀ pé ọmọ ló bí tóbìnrin bá bí ma ẹ máa pé ẹ̀jẹ̀ bí ma ọmọ wá ọmọ wá ọmọ wá ìgbà bá yá tẹ́jẹ̀ bí ma bá dá wọ́n lè dúró lọ fúngbà pípẹ́ tí nǹkan sùn ní wá gbàtí bá sì ń wá ó lè má mú rú iye ọjọ́ tí tí máa fi ṣe tẹ́lẹ̀ ó lè dín ó lè lé tí ó máa ṣe ségesège kó tó tún di kó tún mú ọjọ́ kan ní ìsìn eléyìí sábàbí sábàbí mi òun náà ní kó jẹ́ pé obìnrin yẹn náà ń lo oògùn kóògùn ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ìfẹ́ pé bóyá fífi òpin sọ́mọ bíbí so àwọn oògùn yẹn nínú aburú tí máa ń fà nù ẹ̀jẹ̀ òní wá torí ní tọ́fẹ́ àtìv náà nù pé kẹ́jọ ọmọ wà mọ́ torí jẹ́jẹ́ bá wá yóò lóyún ókè ńgbà tẹ́jọ wà mọ́ ṣé nǹkan kan la fi ti táàpù rẹ̀ ni àbí báwo àti so nǹkan táwọn akẹ́ǹsẹ̀ tó àwọn oògùn tó ń lò yẹn máa ṣe kò bá jẹ́ abẹ́rẹ́ náà ti bọ̀ la kò bá jẹ́ pé abẹ́rẹ́ ni máa lọ gbà láti gbàdégbà kò bá sì jẹ́ pé kìnnìkà wọn ti bọ̀ nù sàn kò bá sì jẹ́ pé oògùn pílùsì kan nílò ìjọba ẹ̀sìn náà ní kékeré jẹ̀yàn má jáde síta mọ́ kọ́ má ṣe nǹkan oṣù mọ́ ok má ṣe nǹkan oṣù mọ́ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ nǹkan oṣù máa ń jáde láti inú àpò òbí ni so wọ́n mọ̀ á kójọ yọ́ mọ̀ kójọ yọ́ mọ̀ kójọ yọ́ mọ̀ kójọ yọ́ mọ̀ kójọ ok tó bá yẹ pé à máa ń pa nǹkan jọ à ń pa jọ à ń pa jọ à ń pa jọ bọ́ bá yá kí náà padà ṣẹlẹ̀ yọ wọ́n náà láti fọ́ dànù ni pé à ń gbà tí nǹkan kó mi jọ ń bí báyìí mo nídìí láti lọ torí ẹ̀ ló ti jẹ́ pẹ́lú yóò lóògùn ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ẹ̀jẹ̀ tó wá péjọ sínú rẹ̀ ní ọ̀fẹ́ pa ńbọ̀ bá ya ẹ̀mẹ́yẹ tí wọ́n ti bá tí wọ́n ti bá wàhálà eléyìí pàdé tẹ́kí tí ọba rí kú yóò ra gbòòrò torí pé ó takun bọ́lọ̀ ń ṣe tọ́mọ èèyàn àti bọ́lọ̀ lọ́dá wa òkọ̀ọ̀kan nígbà ọkùnrin ọmọ ṣe nǹkan oṣù ní ọjà mà obìnrin tí ń ṣe nǹkan oṣù tí ń ṣe nǹkan oṣù àlàáfíà rẹ̀ ni àmì kan gbádùn àmì pé tó bá fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ tó yẹ kó fẹ́ nù irú ń tọ́ ẹ kẹ́ máa béèrè lẹ́nu o ṣé máa fẹ́ fẹ́ àwọn lápèjì pé nǹkan oṣù rẹ wá déédéé kìí ṣe pé tó níṣẹ́ lápá because tí nǹkan oṣù ọba máa wá déédéé possibility ò sí pé yóò bímọ torí oògùn kan lẹ́kọ̀ọ́kọ́ máa wá ná láti mú kí nǹkan oṣù yẹn máa wá déédéé yóò lóyún kò lóyún ok ní ìsìn àyínwá lọ dínà nǹkan oṣù yẹn dé bó tù yóò wá jẹ pé àsìkò tí ọ̀yẹ́ kí nǹkan sọ wá yọ wá àsìkò tó yẹ kó wá kò ní wá ó lè ṣe nǹkan sùtánì sí ìjọ márùn kó dìrọ̀lẹ́ ọjọ́ kẹjọ tó ń ti wo kó ń ti mára lẹ́jọ́ bá tún dé yọba máa kan tó tó tó tó tó tó yọba máa bọ́ bá ti jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn ọkọ náà ni pé káwọn máa bá family plan. ẹ̀jẹ̀ máa ń wà ọ wà nǹkan ṣe sí mi kí ni mo fẹ́ ṣe sí kúrúǹtù lèmi ń pa ẹ̀jẹ̀ ń wá kọ̀ wà so lọ́wọ́ àwọn ẹni tó gbọ́ spiritu lọ àwọn ẹni tó ń fún wa ní oògùn family planning sẹ́wọ̀n pé side effect tó pọ̀ wọn ò ní sọ fún wọn gbà wọn fún wọn gbà tí àwọn bá wa lọ sọ́n sọ pé báyìí báyìí ni kíní kan ni ẹ bí ṣe máa ń ṣèyànnu ẹ ṣe sọ fún wa tẹ́lẹ̀ gbẹ àìfi gbogbo ẹnu sọ̀rọ̀ sẹ́sìn mọ̀ fún àwọn ẹ lẹ́yìn màláìkà àní ẹ mọ̀ lọ́mọ mílíkì ní ayé ìsìn pété bá mu mílíkì o ẹ̀jẹ̀ yẹn ò ní máa kò ní máa kán má yẹn ni pé mílíkì ni wọ́n fi dí hò kódà tó máa ní kí wọ́n máa mu mílíkì ń gbẹrẹ fún ojú agbára ọ̀pọ̀lọpọ̀lọ wọ́n ti wá lólómi so ohun tí máa ń ṣẹlẹ̀ tí máa ń dà kún su ọ̀pọ̀lọpọ̀ obìnrin rúnà má wàá wà kú wà kọ́ má bàa rírì kú. I think uh, Zambia ni àbí Namibia ọ̀kanu kọ́ńtì méjèèjì olórí wọn jáde kò tí ì jọ ọdún kan lọ nǹkan kan ó sọ lórí gbogbo means of uh, information wípé àwọn òyìnbó wọn máa kó àwọn oògùn family planning wá sí kọ́ńtì tàwọn ma àwọn ànídìí ẹ̀ because àwọn rí i pé aburú títí ń ṣèyàn ó ju dáadáa rẹ lọ mélòó gan làwọn ní kọ́ńtì àwọn tí ẹ ti sọ pé àwọn ti pọ̀ jù káwọn tún máa dín èèyàn kù káwọn máa family planning wọn kìí ṣe mùsùlùmí o sábà gẹ àwọn mùsùlùmí náà ni àwọn fanatiki fundamentalist àbí òye wa so káfíìrì ó sì ní gbogbo ọsibítù kan kó kú mbẹ ní ti ń dà wá láàmú láfíríkà is malaria àbẹ́yìn kò tí ì dọ́dọ̀ yín malaria ní dà wá láàmú ẹ bá wá oògùn rẹ̀ sàmú oògùn fètò sọ́mọ bíbí fi kíní ẹ̀yìn tí èèyàn bá bí máa ń lo òyìnbó ẹ máa ń fún lẹ́bùn nìyà o bẹ́ẹ̀ ni tó bá rí pé òríjìnà ọmọ lóyìnbó léyìn àwọn funfun olójú yẹn tó bá bímọ wàá gbẹ̀bùn all European countries tó fi dá America fún mi àti bímọ tọmọ bá ń kọ ẹ mà gbẹbọ because study wọn ti fi hàn pé nígbà tá a bá fi rí àwọn generation bíi mélòó nìsín original ọmọ ìlú òní sí ma because wọn bímọ ẹmọkọ àwọn náà ní legalize gay kọkùnrin ọmọ kọkùnrin kóbìnrin ọmọ kóbìnrin ìranù ìrégbè àwọn èèyàn ọ̀dààmú fún ká bí màmá wọn ọ̀dààmú fún ká fẹ́yàwó má wọn ọ̀dààmú so with that sẹ́wọ̀n pé àwọn ní àwọn sociologist tí wọn ò sì kú tí wọ́n ń ṣiṣẹ́ sẹ́wọ̀n pé àwọn ń kọ́ gbogbo ẹ̀kọ́ òyìnbó ní parí sífà wọn àwọn èyí study àwọn ń wo pé láwùjọ wa sáwùjọ wo ní padà dà àwùjọ ẹlòmíì lọ́la iná ní tó máa green card eh, blue card àbí òye wa American lottery uh -huh, immigrant uh, visa because wọ́n ní láti fill blank so ọmọ ló ń dínkù pẹ̀lú kú ọmọ ló ò bí ma so tó bá yá ìlú ọ̀padà di tẹ̀lé ẹlẹ́ni ẹjẹ́ tètè tírèèdì ẹ̀yìn tẹ̀ ń bọ̀ tẹ́yìn náà máa pera yín lọ́mọ ìlú wa tí wọ́n fẹ́ dọmọ Canada kálukú lọ́ọ́ gba kínní kan wọ́n lọ́ọ́ gba fọ́ọ̀mù so wàá dọmọ Amẹ́ríkà náà lótìrì wàá dọmọ Germany blue card wàá dọmọ kínní kan torí pé àwọn òbí máa ní England obìnrin kan bímọ fourteen ìjọba wa gbẹ́bùn wa fún un ìjọba fúnra ara rẹ̀ ó gbẹ́bùn wa fún un níbi tí inú wọn dùn dùn yóò tún máa gbowó lóṣooṣù wọn so wọn á bí pé ṣé a ti fi full stop sí báyà bá a ti fi ah we are still on the race àbí òye wa fourteen o wọ́n wá bí mẹ́ta ọsibítù ń pariwo lọ́wọ́ ẹ̀ ẹ́ tètè tó sí gbogbo ẹ̀ dọ́ra àwọn ẹ̀gbọ́n fún bàbá o. <laughs> so wọ́n ti wá sọ bẹ́ẹ̀ obìnrin náà délé ẹ̀rí pé wàá lọ ọba wọ́n mọ̀ ní ká fètò sí fètò sí kìnnì tó bá pé ìyá àti ẹ bá fètò sí wọn ò ní bí ọ torí wọ́n lọ́mọ kẹsàn-án lọ́dọ̀ ìyá rẹ̀ abẹ́yìn ọ̀gá ẹ̀ tiẹ̀ ẹ̀ ọ̀dẹ̀ bó ti ṣe jẹ́ nà. àwọn ò ní púpọ̀ àwọn kan bí àwọn méjì kò sí wàhálà kò sí wàhálà. pé wọ́n ti fámìlì ká ọ̀yàwó àwọn òwò àti ìdílé ní ìgbà wọn fámìlì wọn ti parí iṣẹ́ tó ṣé táwọn máa yọ ọ̀dà láti ṣe ẹ̀ náà tàwọn. kò tí ì sí lábẹ́ rẹ̀. àti pé wọ́n ní ìyàkátì pé àwọn òyìnbó táwọn táwọn ti yọ lọ́dọ̀ táwọn táwọn ló kọ̀ fún. méjèèjì àtẹ́lẹwọ́ méjèèjì tá a tá a àdá sí àdó oúnjẹ sínú rẹ̀ àwọn àdá sínú kọ́ọ̀pù kankan òbí tó bá dé tó bá dé láti mọ̀ ọ́ náà. oníbèrè bẹ́ẹ̀ pé tí àwọn bá jẹ́ ẹni tó dé pé ẹran táwọn ní kò pọ̀ pé táwọn lè máa lo ìpara tí yóò máa mú un tètè lò wọ́n tí wọ́n ti pọ̀. kò ní ìdí kò ní ìdí wàhálà irú ìtọ́lọ̀ rí pọ̀ yẹ yín èèyàn nírun lórí púpọ̀ só lè má fi ìpara pé kò ní ìdí nítorí pé yóò di pé artificial nírun yẹn tẹ́ ẹ̀ bá ti rówó rà para mọ́ ńkọ́ òríjìnà gan jà dànù ní tí máa ṣẹlẹ̀ nù nàá. gbogbo òru náà ni tóòrùn bá ti wọ̀ ọ́njọ́ yẹn títí tàlùfájà ló fi yọ lọ́jọ́ kejì ṣùgbọ́n irú ìbéèrè yẹn bákan méjì ni ẹni tí ń béèrè ó lè jẹ́ pé ó fẹ́ fi gbogbo àsìkò yẹn sí lọ́wọ́ fún ibi alihamudulilayi àsìkò wà dáadáa ó sì lè jẹ́ ẹni tí ọ̀fẹ́ kan ṣe tí ọmọ wò pé à ah, bàbá ti bá títí dé ìṣá àbí èyí wa ká lọ sùn àti bá lè láti pàdé tó wọn fẹ́ sí náà tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ìjà ló ti dé. nígbà tí mo nípa bitcoin ni pé bitcoin yẹn tẹ́ bá lówó lẹ́yìn tó bá di ọ̀la ó lè wálé tó bá dọ̀ fún ọ tún lè lòdì tó àwọn tó lè ṣe pọ̀ bẹ̀ wọ́n fẹ́ lè pé ṣe kíní ìṣe pọ̀. ni àwọn sọ fún wọn pé kí wọ́n rẹ́sìpì owó wọn wọ́n gbowó wọn kó mbẹ́ torí bitcoin àkọ́kọ́ náà irọ́ ni èyí fi àwọn náà ní bitcoin tó ti pé bá ṣe ń kọ́ yàtọ̀ sí bit àmọ́ bit pípé rẹ̀ náà bitcoin nítorí yẹ náà ní kíkọ́ ọmọ kò bẹ̀ wọ mùsùlùmí lè má dá nítorí pé ńgbà tó lọ rà á arówó tiẹ̀ tó kó kalẹ̀ bitcoin owó wọn fún ọ nothing so bẹ́ẹ̀ náà ní forex tẹ̀ ń béèrè náà arówó tiẹ̀ tó kó kalẹ̀ dọ́là kan fi tà fọ́nkọ́ káàrí so anábìsọ̀rọ̀ bá àdìsí náà sọ pé fẹ́ ìdàkítẹ́lẹ̀ fẹ́ tẹ̀ ẹ́ فبيعوا كيف شئتم إذا كان يدا بيد tí àwọn nǹkan yìí bá ti lè yàtọ̀ síra wọn nísìnyí o fẹ́ fi náírà ra dọ́là o fẹ́ fi náírà ra bitcoin o lè ra ẹ lè ta bó bá ti ṣe wù yín bọ́jà bá ti ṣe mú un àmọ́ gbọ́dọ̀ jẹ́ ọwọ́ títí dọ́wọ́ hand to hand kò sí ń bẹ̀ àríkè àárẹ̀ ìtàn fún ọ eléyìí ó ti tó láti disqualify rẹ̀ ẹ sì rí i pé ẹni tó gbọ́ òun ló sórí rẹ̀ ẹni tó bá kọ̀ láti gbà wọ́n máa ń sunkún gbẹ̀yìn náà ẹ rí bitcoin ọ̀sẹ̀ bitcoin tẹ́ àìmọye ló ti sunkún àìmọye ló ti pàdánù àìmọye owó mẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nínú nǹkan tí ń fa wàhálà ní ìsìn láwọn European country tó fi dá America ni pé àwọn kan ò gbà wọlé especially America àwọn ò gbà bitcoin yẹn wọlé so àwọn náà sọ pé jàǹbá ni àwọn yóò lose millions millions of dollars tẹ́sí ní rẹ̀ nìkan mú sọ àwọn òtí ẹ̀wò lágbọn pé hand to hand torí kí ni káfíìrì mà owó tó ń wọlé tí ò ní sí lùzù ń bẹ ẹlẹ́yìn ìjà bó àwọn èèyàn máa ń wá owó tó rọrùn láì ṣiṣẹ́ náà ló ti wá gbogbo bitcoin forex àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo ẹ̀ bá wá di kọ́ laná lọ́wọ́ kíkọ́ yẹ kéèyàn ara rẹ̀ lọ. wọn làwọn ṣe lè sọ ọmọ ọlọ́mọdọ́mọ islam ọ̀farama ọmọ ọlọ́mọ ò lè dọ́mọ yín ṣùgbọ́n ẹ lè gbọ́mọ tọ́ ẹ lè gbọ́mọ sàánú kò lè jọmọ yín láéláé ọmọ ọmọ òbí rẹ náà ni ọmọ jẹ kọ́ra kó sọ ọmọ tí wọ́n bí gbọ́nà zina tí wọ́n sọnù kò lè jọmọ yín ayé fọmọ ọlọ́mọ sọmọ kọ́dọ́mọ lábẹ́ òfin ọlọ́ ṣùgbọ́n ẹ lè gba ọmọ ọlọ́mọ tọ́ ẹ lè gbé ọmọ ọlọ́mọ sàánú nígbà tí ọba rẹ ni tí ó sàánú rẹ àmọ́ àgbọ́dọ̀ jẹ́ ọmọ gbé nítorí pé a fẹ́ sàánú ẹ̀ ó lè nìyẹn ó lè tó sì díyàn kọjọ ẹni tó jẹ́ owó torí de eléyìí ẹni tẹ́ wá gbé lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń wá ẹni tí wọ́n wá sàánú rẹ̀ tẹ́yìn gbà pẹ́ lọ sàánú rẹ̀ ẹ̀dá alágbàtọ́ fún ẹ dolùtọ́jú rẹ̀ ọmọ yẹn wá dàgbà ẹ̀yin náà dógbó ẹkú kò sínú ẹni tí ó jogún yìí kò sínú ẹni tí ó jogún yìí nítorí kékeré sọmọ yìí mo ti sọdọ ma ọ ní kó jogún mi tí wọn bá kú eléyìí wọn kò é sínú Islam ṣùgbọ́n tó bá wù ọ́ ó lè kọ àkọọ́lẹ̀ wípé kó ń fún ní nǹkan kan bí ẹ̀bùn nínú dúkìá rẹ lẹ́yìn ikú rẹ torí kò sí nínú ẹni tí yóò jogún rẹ under condition wọ́n jẹ́ pé nǹkan tó kọ pé kí wọ́n fún yẹn nínú ìdákanu mẹ́ta dúkìá tó fi sáyé ni ó ti wáyé náà. wọ́n ní wọ́n náà mẹ́ta tó bẹ̀rẹ̀ wọn wọ́n ní pé àwọn á búra fún àwọn tó lè rí fún ìyàwó àwọn pé táwọn bá ti fẹ́ pé àwọn ò ní fẹ́ ọ̀run yìí àwọn ti bá padà pé àwọn ò ní fẹ́ ìlànà fún àti fẹ́ràn àti pé ìyàwó ó sọ pé nítorí máa gbà sọdá pé òun kó má fẹ́ yàwó mi àwọn ẹ̀dẹ̀ sọ fún pé ẹlòmíì ni ẹ pé ṣáà làá pé àwọn ìfẹ́ yàwó mi àwọn afẹ́fẹ́ ọdún ká ìsìn pé ṣé kí làwọn lè ṣe sí ìyẹn. ẹni tí ẹni tó gbúra fún ìyàwó rẹ̀ fún òun ní fẹ́yàwó mi tó sì fẹ́yàwó mi tó sì kàfàrà búra ni ó fún aláìní mẹ́wàá lóúnjẹ àbí kọ́ dáṣọ sí wọn lọ́rùn àbí kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí tí ó bá lè ṣe gbogbo ẹ̀ kó ṣoṣo yá àmọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ ká máa sọ ẹni wá bí à ń fẹnu wà rọ́ọ̀fù. Hmm. kíni kíni kíni tá a sọ lọ a sọ bọ̀ máa búra fóbìnrin pé wà láwọn ah. gbogbo ẹni tí bá kọ́kọ́ ní í máa ń jọyàn lójú. with time nítọ́jọ́ lójú títí o kódà o lè máa rò pé bí ọba wọ̀ kọ́ máa òun náà lọ́wọ́ à ń sọ fún pé wàláhì òun ní fẹ́yàwó ah, mi lọ wàláhì ah, àwọ̀ ni mami òun àwọ̀ ah, ni gbogbo pé nípa ẹ̀ máa láì irọ́ burú ká máa sọ ẹnu wa ká máa sọ ẹnu ọkùnrin lọ́yẹ kọkùnrin ọmọ jẹ́ gbogbo gbà kódà gan ṣé bá nífẹ̀ẹ́ ìyàwó yín kí ṣe gbogbo ẹnu náà lọ́yẹ kẹ́ máa fi sọ̀fọ̀ nítorí kẹ́ fi àyè jọ̀ọ́ bínú lẹ̀ ẹ̀fà yìí jọ nítorí tẹ́ máa ń bínú tẹ́ máa ń kórìíra rẹ̀ tẹ́ padà fi hàn pé wọ́n gbọ́gbọ́gbọ́gbọ́ bára rẹ̀ kó wọ́n ní. òun náà am I not your life? sọ̀rọ̀ pé wọ́n ti sọ pé you are my life. wọ́n sọ pé ìwọ ló kó bára rẹ̀ torí ẹ̀ ẹ̀rí káwọn obìnrin máa ń complain igba àwọn ọkọ àwọn kan tó fi àwọn i love you i love you i love you láti gbọ́ tó ti wọlé kò tí ẹ̀ sọ i love you kí lọ́ọ́ fẹ́ sọ sí màá tètè kó di rẹ̀ tó o bá lọ́ọ̀bù rẹ tí o ti lé ọ̀dà rẹ sọ́kùnrin náà jìnlẹ̀ èèyàn lọ forí rọ àrù èèyàn lọ fi gbogbo ìlọ abẹ́rẹ́ ó ti wheelbarrow títí títí títí kọ̀ mọ́ ibi tó gẹ̀ fìlà sí má torí tiẹ̀ yìí kébi ọmọ pọ̀ o tún wá ní ẹ ẹ sọ i love you ì sọ. ẹ̀ so torí ẹ̀ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀ ṣe náà ló wà máa sọ fún mi pé wàláì mi fẹ́ yàwó àbà àbà àbà kò fẹ́ yàwó rí tóbi tóbi bá dáná tó dáná sọ́ǹdì tó rí rẹ gbóná kò sí ẹni tó ń búra fún mi kò ní fẹ́ yàwó mi ó rí kó fẹ́ yàwó mi without notice torí di ẹlẹ́yìn ọ̀sán kàfàrà ni ọlọ́fẹ̀ẹ́ni wa rọ̀ ìyàwó tẹ wá fẹ́ tó náà sọ pé sọ̀dá àkí òun ní kẹ́hìn fẹ́ lómi lọ eléyìí wọ́n ń pè ní ṣọ́ọ̀tún báàpù sọdá kìíní kó kówó fún kọkà kó pé onífẹ́yàwó mi lè mi báwò ṣé ká ká wá bòfin ọlọ́run jẹ sẹ́mi pé gbogbo yín nìyí ẹ gbà pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ kẹfẹ́yàwó méjì ó ṣe lẹ́tọ̀ọ́ pé tẹ bá tún fẹ́ fẹ́ kẹta ó tún ṣe lẹ́tọ̀ọ́ pé tẹ bá fẹ́ fẹ́ kẹrin ẹ̀ ságbọ̀dọ̀ kọjá mẹ́rin ṣé gbogbo yín náà lẹ wá fẹ́yàwó méjì ẹ̀rí kékeré ṣe gbogbo yàn lọ́fẹ́yàwó méjì torí pé kálukú yóò máa wo bùkátà wọn àti kí lágbára òun ká kí lágbára òun ọ̀ká kò nídìí máa búra kò sì nídìí pé condition wípé ẹni tí ń bá fẹ́ ọ sọ̀dá àti mi ni kò ní fẹ́ lómi kí ni nonsense ẹ máa obìnrin náà sọ́mọ tó lè ṣẹlẹ̀ sùn lé ọkọ ni ẹ mọ̀ pé tóbìnrin bá wọlé ọkọ tá àdánwò lè bá àdánwò lè bá lágbọn pé ó jẹ́ pé ọmọ ẹyọ kan tó lòun fẹ́ bí òun náà ni òrí bí tí àpò òbí rẹ̀ damage kò rọ́mọ bí àpò tún damage ẹ sì ti gba condition pé ẹ fẹ́ lórí pẹ̀ ní fẹ́ lòun torí ẹ kọ́ sọ ara ń tiẹ̀ náà ọkùnrin tí ọba ti lọ gbọ́n yóò ṣe ra rẹ̀ tútù wọ́n ti gba condition yẹn wọlé ọlọ́run agbádàn wò yìí dé wọ́n ọ̀ma táwọn ọmọdé ọ̀sẹ̀lẹ̀ lọ́la so ọ wá bẹ́ẹ̀ ó rí i pé ìwọ fúnra ara rẹ bóyá obìnrin tó ń bá lò tó ń ṣe ń dùn mọ́ inú rẹ ń dùn ó ní tì máa ń ṣe ṣọ so wọn ago ago òsì ní dúró ọdún kìíní kọsọọma ọdún kejì kọsọọma ọdún kẹta kọsọọma ọdún kẹrin kọsọọma ten years kọsọọma sẹ́sìmọ́ kékeré ṣe pé omi fún ìyàwó rẹ̀ omi dànù àgbẹ̀fọ́ ẹ sì jọ wà on condition kó o ní fẹ́ lómi. ẹ máa ń tẹ́ ọ̀padà tẹ̀lẹ̀ ó ní fẹ́ lómi lóòótọ́ o ìwọ sì fẹ́ yà jẹun lóòótọ́ sá àmọ́ sọ̀kọ̀ ọ̀kọ́ lẹ̀ torí kọ́ ọmọ bá takò condition sẹ́mi pé ó ní fẹ́ lómi kò sì sí condition bẹ́ẹ̀ pé àmọ́ ò ní kọ́ mi ìwọ́n bá kọ ok tí wọ́n bá wá kọ obìnrin in that in that in that condition tó burú bá ṣé ẹ̀yàn fẹ́rù ẹ̀ nígbà tí ẹ bá sọ̀rọ̀ tó ní à èmi náà mo gba tí tẹ bá máa fẹ́ mi nǹkan kan pé pé can you let me see your profile lọ́ba sí profile pé àpò bí o ó ti dá méjì wọ́n ti yọ sọnù wọ́n tún kẹ̀ wá la yìí ah um, ok màá ma wá rí mi lẹ́tà àbí bẹ́ẹ̀ kọ́ ni lẹ́tà yọba ti dá mẹ́bí ìṣe èdè kò ní yọjú mọ́ ẹni tó lè mánéjì ẹ̀ náà lélẹ́yìí torí ẹ̀ làwọn bàbá bàbá yorùbá ta màmá màmá ẹ̀ sìn lọ́n lára rẹ̀ nípa ẹ̀ sìn lọ́n lára rẹ̀ ìyẹn ni pé ọmọ amánéjì ẹ̀ but kókó ìtẹ́mẹ́ntì torí rẹ̀ fẹ́ obìnrin páwọn fẹ́ rí láǹfààní tó jẹ́ kókó bí ọmọ gbàgbé ẹ̀ kò lè rí lára eléyìí ọkàn máa mánéjì ẹ̀ nígbà tí ó ti dàgbà náà kan fún ọ tọkàn máa náwó sí tọ́ pé bí kákan agbàgbàdo lọ́dún yìí kò yé o wọ́n tún ní ẹdún gbìn wọ́n tún ní ẹtún kù gbogbo ọdọọdún kò yé o tó ń sin lọ́n lára rẹ̀ tó sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ẹ̀ máa ń tí wàá máa ń ṣẹlẹ̀ fúnra àwọn obìnrin bẹ́ẹ̀ òní ó tún wàá máa fi gbogbo òru gbogbo ọ̀sán bí ọ̀pẹ ẹ̀dá kan ọkọ mi ẹ fẹ́ lómi ẹ jọ nítorí tó lọ ẹ fẹ́ lómi kí n tiẹ̀ fi lè rí lè gbé àti bá ti máa wá wà nínú fámìlì yìí dà ní lọ́mọ mo rò pé yé torí ẹ bá sì lọ́mọ kì í sùn lónìí o obìnrin míì lónìí oní òtún máa wá bí ọ̀ pípọ̀ fẹ́ torí òun náà máa jọ ṣẹlẹ̀ lọ́la sẹ́mi pé kálukú máa wúra rẹ̀ kó ń gbádùn kálukú máa wúra rẹ̀ kó tó ń bá délé ọkọ kò ní sádàáwò ni à ọlọ́run dákun ṣàánú wa ni o gbogbo àdáwò sẹ́nu mi kó sí lónìí tóbi lẹ́yìn ìgbà tẹ́tẹ́ ìyàwó lẹ tó mọ̀ pé nǹkan yẹn ń bẹ ẹlòmíràn mọ̀ yí pé ìgbésí ayé yìí ò ní smooth ìyàwó dé ẹlòmíì nìsín tí wọn bá ti jọ hospital lọ́sẹ̀ kan kéṣe lè rẹ̀ wàláhì látàrí kó ti fẹ́yàwó ni nítorí pé tẹ́lá ti fẹ́yàwó ẹ ti forí gbé jombo tiẹ̀. sẹ́yìn náà lẹ́yìn náà sẹ́yìn náà bá jẹ́ síkìlà ńkọ́ ọmọ ọlọ́mọ tó náró fún wọn máa ṣègbésí ayé ìgbádùn lọ́ba di pé bàbá yìí ò dákúdájí ni o dákúdájí ni wọ́n sì ti so ìgì dákú tó rí àwọn èèyàn máa sọ fún kékeré dé bá ní káṣe kí ni káyẹ̀rí àdáwò tiẹ̀ nù o sòwọ́n náà ọ̀ torí ẹ ẹ dákun ẹ má lọ condition burúkú kẹtí ọ̀dà kìí ṣe gbogbo èèyàn tó mọ̀ kọ́tọ́ ọbẹ̀ tí ọlọ́run pé kí wọ́n fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ní máa fẹ̀ torí pé kálukú máa wo gbágbárò ń ṣe máa so ẹni tó fẹ́ méjì ó máa padà jẹ ẹni tó dúró lórí ẹyọ kan tó náà rí pé agbára òun ọ̀ka kìí tó wó bá kéde tó kọ́ nítorí pé obìnrin náà ní fìtínà jura wọn lọ obìnrin ní fìtínà jura ìgbà tó bá jẹ́ pé ìyàwó la fẹ́ ẹ̀mí fẹ́ lọ ṣe ọ́ gáfárà fún àbó ní gáfárà so ọ́ padà gáfárà fún nítorí pé ìgbà tó bá di pé yọ gbẹ̀mí so nítorí délé ọ́ padà padà sórí síngúlà rẹ̀ ṣe so subhanakallahumma astaghfiruka wa atubu ilayk.